بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 أرشدنا الله وإياكم إلى العلم النافع والعمل الصالح أن مما أثبته الله تعالى في كتابه الكريم أنه ينقض إسلام العبد هو الإعراض عن دين الله هو الناقض العاشر حينما يعرض العبد عن دين الله فلا يتعلمه ولا يعمل به وعدم الاهتمام بتعلم أصول الدين ولا العمل بعلمها يخرج من الإسلام لأن أصول الدين كالإيمان بالله تعالى وملائكته ورسله وكتبه والقدر واليوم الآخر وأركان الإسلام الخمسة وغيرها من أصول الدين التي لا يصلح الإسلام إلا بها لا يعذر الجهل بها إلا بتعلم والعمل قال الله تعالى آمرا عبده ورسوله محمدا صلى الله عليه وسلم اقرأ باسم ربك الذي خلق وقال في موضع آخر فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات وقال في موضع آخر وقوة بزدني علما وكذلك أمر عباده المؤمنين قائلا فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ومن لم يكن عالما ولا متعلما ولا مستفتيا يكن عابدا جاهلا والعبد والجهل يقود صاحبه للهلاك قال الله تعالى كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون وأما العالم بلا عمل فهو عبد لهواه ونفسه قال الله تعالى أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون وقد قال بعضهم قسم ظهري صنفان من الناس عالم فاسق يهلك الناس بعلمه وعابد جاهل يغتر الناس بعبادته وزهده إذا فلا بد من الجمع بين التعلم والعمل ومن يعبد الله على جهل أو هوى فإسلامه باطل لأن هذا إعراض عن دين الله رب العالمين قال الله تعالى والذين كفروا عما أنذروا معرضون فقال سبحانه ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إن من المجرمين منتقمون وقال جل وعلا ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة عاما نسأله سبحانه وتعالى أن يفقهنا في أمور ديننا ويزيدنا علما نافعا اذكروا الله عباد الله ذكرا كثيرا واشكروا على آلائه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون adọ́pẹ́ fún ọlọ́run ọba tí a lè mọ́ fún ní ẹ̀yìn tó tọ́ sí ọba tí a lè mọ́ dúpẹ́ fún ní gbogbo ojú pẹ̀nà tó fi ẹka dúpẹ́ fún àwọn ọlọ́run ọba awárànlọ́wọ́ rẹ̀ lójú gbogbo alámọ̀rí wa gbogbo ibi tá a kù sí à ń bẹ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó yá fi wa à ń bẹ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbogbo tí ń jẹ́ṣẹ́ aburú ara wa èròǹgbà aburú ẹ̀mí ara wa kọlọmọ́sà ẹ̀sọ́ wa sọ fi mọ̀nà òun náà lẹ́ńtó mọ̀nà ẹ̀ńtọ́lọ́ sì sì lọ́nà kò sí ẹ̀dá kan lè fi mọ̀nà ajáde pé Allah subhanahu wa ta'ala ó nìkan ni ọlọ́run tó tó sìn ó nìkan ni ọlọ́run tó tó bẹ̀rù ó nìkan ní òfin rẹ̀ tó se bí tó rí ayé tó ṣe bí tó ẹ̀sìn a ti jẹ́rìí bá náà Muhammad sallallahu alaihi wasallam ẹrú sí Ọlọ́run bá ní òjíṣẹ́ Ọlọ́run bá ní àyànfẹ́ Ọlọ́run bá ní àwọn òmìnà òdodo ẹjá páyà Ọlọ́run bó ti ẹka páyà rẹ̀ káná tí wípé àgbọ̀dọ̀ filé ayé ilẹ̀ àfikájá mùsùlùmí Ọlọ́run tún bọ̀ lápapọ̀ ọba tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo látara ẹ̀mí kan yìí ló ti dá ìyàwó rẹ̀ Hawa látara Adam àti Hawa ló ti fa gbogbo àwa èèyàn bá ti pọ̀ tó lóòkà yìí tó ti fà jáde ẹjá bẹ̀rù ọlọ́run ọba ẹjá páyà ọkùn mọ̀lẹ́bí kò rọ̀ já lọ́wọ́ wa bá gbogbo ọlọ́run tún bọ̀ ọdún ta mùmí ní ní pípé ọ̀tọ̀ ó lẹ páyà wọn ọlọ́run ọba ọ̀ wa qulu qawlan sadida ọ̀rọ̀ rẹ̀ ní kó mọ̀ tẹnu yín jáde ó gbólóhùn dáadáa lẹ́tìsìn lọ́hùn torí lẹ bá ṣe eléyìí ọlọ́run á tún ṣe yín ṣe fún yín irú ẹni bẹ́ẹ̀ ló jèrè ńlá tó tóbi jùlọ kálọ́ máa mọ̀ dájú àwa ẹrúsìn ọlọ́run wípé ogun ohun tí ń jọ́rọ̀ láyé táàfin ń lò yànnà náà lámẹ̀rí táàfi rọ́nà àbáyọ kùránù nìkan ní gbogbo ìmọ̀nà táà lè tẹ̀lé láyé tí nǹkan fi rọ̀ wá lọ́rùn táàfi ilé ayé gidi gbé lànà ń ṣe ọlọ́ọ̀bá nìkan ní torí gbogbo àwọn nǹkan tuntun tí wọ́n mú wọnú ẹ̀sìn yẹn ìsìláàmù faramá o torí pọ́nà ànù ni bẹ́ẹ̀ bá sì kú lórí ànù ọ̀rọ̀ rẹ̀ léwu wájú ọlọ́run ọba abẹ́lọ́ba subhanahu wa ta'ala kó mọ́ sẹ́ẹ̀ sí gbogbo wa lẹ́yìn tó mọ̀ fífi kún gẹ́ dáadáa àwọn irúsìn ọlọ́run à ń fi àsìkò àwọn sẹ́ẹ̀sì yìí àfi ń bẹ ń jẹ́ ìmọ̀ àmúlò

kẹ́dà máa ń náà ní òfin ọlọ́ọ̀bá subhanahu wa eléyìí ní nǹkan ẹlẹ́ẹ̀kẹwàá nínú àwọn kan tí ń bẹ̀tẹ̀ jẹ́ ọlọ́run èyí tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n fúnra mẹ́ èyí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n náà ní lè fún ìgbà tí èèyàn bá ń di wípé kò náà ní ẹ̀sìn ọlọ́run ọ̀nà wo ló fi máa wáyé tàbí lágbájá ò ka ẹ̀sìn ó mú islam ó mú ní bíntín ọ̀nà méjì ni ọ̀nà àkọ́kọ́ oníkẹ́yìn mọ́ wà mẹ́ẹ̀sì gbogbo ẹni tí ò bá wá mẹ́ẹ̀sì islam láyé tí ń jẹ́ mùsùlùmí nínú ẹni tí ò ka ẹ̀sìn kún ló wà nínú ẹni tí ò mọ́rọ̀ ẹ̀sìn bàbàrà ló wà ọ̀nà kejì oníkẹ́yìn tún nímọ̀ yẹn tán kó túmọ̀ lò ẹni tí ń fa ìmọ̀ kan sí islam àtẹni tó nímọ̀ tí wọ́n sì fẹ́nu sí islam ìkíní kejì wọn wọ́n jọ ń wú ẹ̀sìn ní pọ́npọ́n ni kò lójú òkòrò àti wá mẹ́sìn ẹ lọ kéwù aláwọn kí fún kí wọ́n wa àwa ń ti wa kò nídìí ká kéwù irú ẹni tọ́rọ̀ rẹ̀ bá rí nínú ẹni tí ò ni nínú ẹni tí ń gúrí kò níbi ìlànà ọlọ́run ọba ni àbó ti wá tẹ́wọ̀n mẹ́ ó pé ń lò báṣubáṣu wọ́n wá pè sí àkíyèsí wọ́n wá ń pè ní sùúrù báwọn ẹni ọlọ́run báwọn ẹni ọlọ́run kan bá ń bẹ tí wọ́n hùwà tó kù díẹ̀ káàtó nú ẹ̀sìn ṣe bó yé wọ àfáàní wọ tó tún nímọ̀ ti ìjẹni ọlọ́run ti ó gbọ́dọ̀ tí ó lò mọ̀ yẹn nínú ẹ̀ tí ń gún rí kò níbi ẹ̀sìn ọlọ́run bá ní ká ní àkàkọ́ àti wá mẹ́sìn àwọn ìmọ̀ ẹ̀sìn sọ pé ó yẹ ká tó já sí pé tẹ́yìn ò bá mọ̀ nínú islam ń jó kọ muhammad sallallahu alaihi wasallam ìbá jẹ́ pé kan láwọn ó kọ ọlọ́run ọba ní jẹ́ ló kọ kéètò mùsùlùmí wájú ọba o gbogbo ẹni tí ń jẹ́ àwọn ìpìlẹ̀ ẹ̀sìn tó bá gbọ́mọ́ lọ́wọ́ tí ò bá mọ̀ tí ò kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ kó yé kó sì lo irú ẹni bẹ́ẹ̀ ó ti ń burúkú náà rẹ̀ ẹ̀sìn bírú àwọn nǹkan

àwọn tí ń gbé lókè sánmà ń gbénú wọn àwọn tí ń gbé láàrin wa lóde ayé wọn gbénú wọn ká nígbàgbọ́ nípa rẹ̀ débi wípé gbogbo ohun tó bá wù tá a bá ń ṣe láyé wọ́n ń kọ àkọsílẹ̀ rẹ̀ fún wa ká nígbàgbọ́ nípa àwọn ànábì ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ látòrí ànábì adam alayhi salam ó fi dẹ́ni ìkẹyìn gbogbo àwọn ànábì ọlọ́run ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ká nígbàgbọ́ tó péye nípa wọn kágbà pẹ́ ní eré ni wọ́n ààyò ọlọ́ọ̀ba ni wọ́n ìjọmọ ẹ̀dẹ́ èèyàn tí ń bẹ lára wọn kò mú wọn kọlu ba ọlọ́run níbi ìjíṣẹ́ gbogbo ohun tá a bá ń ka nù Qur'an ìtòwéyá ànábì báyìí ó ṣẹ̀ṣẹ̀ gbé ń bí gbogbo eléyìí kò bá wọn débi kí wọ́n jíṣẹ́ òdì fún wa lábala ìjọmọ ẹ̀dẹ́ èèyàn nìyẹn tí ó kọlu sátọ́lọ́wọ́ ọba rán wọn sí wa wọ́n jíṣẹ́ wa ó pé dàdá bá ń gbẹ̀wù dání kò sínú àwọn ànábì ọlọ́run aláṣejù aláṣeboro aláṣeètò kò sínú àwọn ànábì ọlọ́run ọ̀dẹ̀ẹ̀dá ọlọ́run bọ̀ pẹ̀lú gbogbo àwọn ìròyìn tó dá olókùn wọn ká nígbàgbọ́ sí wọn bẹ́ẹ̀ àwọn òfin ọlọ́run bá ìjìlù ni tàwọ́rọ́tù ni zàbúrù ni àtàwọn òwe òfin mí ìsájà àwọn òwe wọ̀nyí ó fi wá dorí ìtọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ kẹ́yìn yẹn alukùránù làwọn ká nígbà ó pẹ̀lú gbogbo wọn ká sì gbé alukùránù òun ládé bodú gbogbo àwọn òfin ọlọ́run gbogbo àwọn kan wọ̀nyí ìpìlẹ̀ ẹ̀sìn wa ni ká nígbà ó pẹ̀lú kọ́dàrù kóhùn sí wa wípé ẹ̀dá kan nípa tí ń jẹ́ idán àwọn alásàtì nínú tó gbọ́ lẹ́nu wá ní tí ò sí nínú ọkàn tó wáyé fílípà ń sọ wípé àwọn kan lè yí kádàrá padà kò sí ẹ̀dá kan tó lè yí o kò sí ẹ̀dá kan tó lè yí kádàrá padà ètò ọ̀nà bá ti lẹ̀ mọ́ látòdì wá tó bá wù ọlọ́run yóò change rẹ̀ fúnra rẹ̀ tí ò bá wù ọlọ́run tó fẹ́ kó o lókú bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè tampa pẹ̀lú rẹ̀ bóyá kó tampa pẹ̀lú rẹ̀ ìtọ́lọ̀ ń kọ́lẹ̀ fún dáadáa kó dáburú fún ọ ni àbí kó ìtọ́lọ̀ ń kọ́lẹ̀ fún ọ tó kù díẹ̀ káàtó kó wá lóun yí padà sí dáadáa kò ṣeé ṣe tó bá wù ọlọ́ba subhanahu wa ta'ala ó máa lò lọ bẹ́ẹ̀ tó fi lọ pàdé rẹ̀ tó bá sì ń wú àárọ̀ ayé rẹ̀ ọ̀sán ayé rẹ̀ àkọọ́lẹ̀ tí kọ fún ọ ó lè yàtọ̀ sí tó fi lò sẹ̀mí ayé lálẹ́

irun wọn tàpá ń ké lókè pẹ̀láyé bóò ní ó sì padà dì fún wa nù sáré ṣé sáré yẹn yóò di àbàtà kan nú àlìjẹ́nà fún wa ni àbí yóò di ọ̀gbun náà kan náà ọ̀gbun náà fún wa gbogbo àwọn kan wọ̀nyí agbọ̀dọ̀gbà gbọ́n o gbogbo àwọn kùlẹ̀ ẹ̀sìn wáre ìbéèrè àwọn nàkírà àti múkàrù nínú sẹ̀mí sáré ìgbà tí ó bá wáyé ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ìbò láfèsì rẹ̀ sí

bẹ́ẹ̀ dá ò bá gbọ́ iye islam rẹ̀ ò ní àlàáfíà àti wí bí islam ti máa ń fúnyẹ̀ ní excuse tó lórí nǹkan tó mọ́ ni ọlọ́run bá náà ń wòye pé kò yé ọ ní apẹ̀tẹ̀ rẹ fún ọ aforí rẹ̀ jìn ọ bẹ́ẹ̀ dábáyá láìmọ̀kan sáwọn ìpìlẹ̀ wọ̀nyí ọlọ́bọ̀ ní forí rẹ̀ jìn o ìpìlẹ̀ tí wọ́n ní gbogbo àwọn kan tá a kà á lẹ̀ yìí ó yàtọ̀ sí wípé ń gbà náà àwọn kò kà wọn alákọ̀wé kò kà wọn oníṣẹ́ ọwọ́ kò kà wọn tá a torí àwọn òtí ẹ̀láfà náà ti lọ lé kéwú àbí ti ẹ̀fí sí lé kéwú mú lé gbogbo àwọn awíyẹn ló di ayé ni o ọlọ́bọ̀ nígbà ló jà gbogbo àwọn kan tá a kà á lẹ̀ yìí àtàwọn nǹkan míì tó jẹ́ àwọn fundamentals ẹ̀sìn wa a gbọ́dọ̀ wá àgbọ́yé lọ́dọ̀ àwọn àfáàní àlè ọjọ́ orí ti gba wájú wa sàárè láwọn òlọ́ kan àwọn àfà tẹ́jáfà súnà nínú ìlú tọ́lọ́run bá dá wa sí sáà tí ń lò tẹ̀mí tọ́rọ̀ ẹ̀sìn yé wọn ẹjá tọ̀ wọn lọ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ sàárè ẹ̀dá kan ṣàlàyé rẹ̀ fún wa bóòlù alkiyamu hisab gbogbo àwọn kan ọ̀rọ̀ kọ́dàrù gan ó dàrú mọ́ wa lójú ẹjọ́ kan ṣàlàyé rẹ̀ àwọn ẹlòmíín wa láwọn rí kankan nǹkan ó sì padà ṣẹlẹ̀ lóòótọ́ bó láti fẹ́ mọ̀ báburú ni wọ́n ń ṣe pé wọn ò rí kankan àwọn kan wọ̀nyẹn fundamentals ni o ìpìlẹ̀ ẹ̀sìn wa ni bẹ́yìn ò bá mọ́ kò jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ pé ọgọ́rùn-ún ọdún ni mo ti dì ní Islam kan wí bẹ́yìn sì jẹ́ àfà náà àfọ́ ní lárúbáwá ń bẹ wọ́n kọ́ ọmọ lárúbáwá lédè lárúbáwá tọmọláwọ́ ló fún ọmọ ẹnu wọn pé ha ẹ̀yìn yìí ẹ̀rí sara wa lóòótọ́ àmọ́ ẹ̀kọ́ èdè wọn ó sì yanjú irú wọn sì pọ̀ lórílẹ̀-èdè tiwa wọ́n pọ̀ gan nílẹ̀ Yorùbá ṣùgbọ́n àfi wọ́n ṣera wọn ni tó fi ẹ̀sìn òye wọn pàápàá bẹ́ẹ̀ kí wọ́n wájú kí wọ́n kírun fún yín bí irun bá dàrú wọn ò lè tó wọn ò lè tó ó dàrú dàrú gbé nìyẹn ṣùgbọ́n àfáàfáà náà ni lídà islam fún ìní excuse of ignorance lórí àwọn ìpìlẹ̀ wọ̀nyí ọ̀ràn yẹn ní kámà ẹ̀tọ́lọ́wọ́ bá fẹ́ràn jùlọ ní ọmọ ẹ̀dẹ́ èèyàn ó ní aṣíwájú wa ọ̀gá wa ayó wa ànábì wa Muhammad ọmọ Abdullah sallallahu alaihi wasallam ọlọ́gán kan nípa fún wípé lọ wá mẹ́ Iqra bismi rabbika alladhi khalaq ayé àkọ́kọ́ ló tó ń ṣe ọlọ́run ó di ànábì níjọ́ tí ó kọ́ di ànábì láyé ayé àtọ́lọ́ fi bá sọ̀rọ̀ nìyẹn ìwọ Muhammad lọ wá mà lọ kéwú olùmọ̀lá anábì tẹ́lẹ̀ ó mọ̀ nípa òwò iṣẹ́ méjì kan bẹ tó dá lójú ànábì dáadáa tánàbí mọ̀ tó mọ iwájú àtẹ̀yìn rẹ̀ ó mọ̀ nípa òwò dáyè tó tó gẹ́ kò mọ̀ nípa owó ní ìyàwó Khadija tó jẹ́ ìyàwó àkọ́kọ́ rẹ̀ láyé awá yẹn ní business manager léṣẹ́ ó sọ ọlọ́mọ̀ nípa owó púpọ̀ káàsì dá ẹran rèé distinction ló nínú ẹ̀ sallallahu alaihi wasallam síbẹ̀síbẹ̀ ànábì ní ọlọ́nà wà ànábì ó tí ìmọ̀ kankan o iqra bismi rabbika alladhi khalaqa lọ kékéwú tó fi dá ẹ̀kọ́ ọlọ́wọ́ bá mà lọ kékéwú tó fi gbọ́rọ̀ ọlọ́wọ́ bá yé náà ni professor ni mí phd kìnnìkan ni mí ẹ mo náwó mo nágboro ẹ mo parí malaysia mo parí uk mo parí ni manchester mo parí tó fi ọlọ́wọ́ bá yé èèyàn òfìfo lèyàn wà wájú ọlọ́run bí gbogbo rẹ̀ ọ̀bá yẹ̀yàn àwọn basics wọ̀nyí bí professor bí phd in tó bá wù kó jẹ́ láyé ó gbọ́dọ̀ mọ́mọ̀ anábì èsì aláìmọ̀kẹ́yẹ tọ́lọ̀ ń pa aláṣẹ kó lọ wá máa olùmọ̀lá nábì ìmọ̀ ayẹyẹ kódò ọmọ bá ti ń darí ìlú ṣùgbọ́n tí rẹ̀ sí bẹ́ẹ̀ ọlọ́run ọba ó nẹgẹ́tì gbogbo ọmọ rẹ̀ láyé mi Allah subhanahu wa ta'ala ó tún pa anábì láṣẹ oníwà anábì lọ kéwú lọ wá mẹ́ annahu la ilaha illallah lọ wá mímọ̀ tí ó fi jóyé orúkọ ọlọ́ọ̀bá nìkan là ń sìn àgbọ́dọ̀ sin ẹlòmí lẹ́yìn ọlọ́run oníjẹ́mọ̀ tawhid oníjẹ́mọ̀ àkídà oníjẹ́mọ̀ iman lẹ́yìn ìgbà tó bá wá ilé ìtàn sẹ̀mọ́ wá tọrọ àforíjì lórí ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ sì tọrọ àforíjì fáwọn mùmìnì lọ́kùnrin àti láì ní Allah wa ta'ala ó ní wà nábì wà qurra bi zidni ilma ìmọ̀ ètò yàn bówó ètè tó lówó ni mo gbọ́dọ̀ tó ní mímọ̀ bó ṣe ọlọ́run ti mọ kí ó tó tó gbọ́rẹ̀ tán ọlọ́run báyé tó ọlọ́run tó ń sọ fún kó tó fi ilé ayé lẹ̀ wípé tó ń wà lékún mọ̀ sí bí wọn náà ṣe ń gba degree nínú kọ́ọ̀sì bíi mẹ́fà ó ń gba masters nínú kọ́ọ̀sì bíi mẹ́rin ó ń gba phd ó tó phd bíi méjì nínú kọ́ọ̀sì méjì sàn pé bí ìmọ̀tayé yẹn kò sí tẹ́lòmí ò lè gbà nípò lórí ẹ̀ àmọ́ tó bá ti di mẹ́ẹ̀sìn i look i'm not a scholar you know i'm not an islamic scholar you know ìyíhun ká ń wí basics yẹn gbọ́dọ̀ gbọ́ yé tí basics yẹn bá ti yéèyàn kódà fáǹgbà mi tó jó ní kí ó lè fẹ́ sì sọ tẹ́nu lè fẹ́ gbé a ah, eléyìí ò sínú tábà yín sálàyé yìí o àìsàn àfà lóòótọ́ a máa jókòó agbàdánilẹ́kọ̀ọ́ lẹ́nu àwọn àfà onímọ̀ tí wọn káfà yìí ahọ́n gbé ń bí ní tó fẹ́ sọ kọ́ ló sọ àmọ́kọ́já sí pé kò wá ní yéèyàn lọ́mọ́ ti ọ́ndà wá sí inú odò inú odò náà ni ara ò kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala ó pa àwọn mẹ́ni tó kù látẹ kèésì àtẹ́ tó pa ànábì yẹn sallallahu alaihi wasallam kèésì àtẹ́ ti ẹnìkan dèdí àtẹ́ yẹn náà ó pa àwa fasalu ahla zik in kuntum la ta'lamun dọ́rọ̀ ẹ̀sìn ò bá yé yín tẹ̀ mọ́ wọ́n lẹ́nìkan sì ń lo ayà yìí pé ń tọ́lọ̀ ń sọ ní wípé bọ́rọ̀ kọ́dárù yóò bá yé yín táyé ń ṣe yín tẹ́ẹ̀mọ̀ ẹ lọ àwọn ẹni o ẹ mọ́ tù kúrán lójì mà fàṣẹ́hẹ́lù hàlà díkì ẹ béèrè mẹ̀sìn lọ́wọ́ àwọn àfọ́ òótọ́ àwọn àfọ́ òdodo àwọn àfọ́ àtújá sí pé òfin ọlọ́run fi ànábì àgbọ́yé àwọn sálàf wọ́n fi sàlàyé ọ̀rẹ́ ẹbí wọ́n léèrè tọ́rẹ́sì ò bá yé yín yẹn ni pé ìsìlámù ò fẹ́ ká kú láláìmọ̀ká gbogbo ẹni tí ò bá jólúmọ̀ kò sì jọmọ kéwú kò sì jábéèrè ipò mẹ́ta iná ní bẹ́ẹ̀nú ẹ̀sìn nínú kó jẹ́ àfà olùmọ̀ọ́tọ́ àbí kó mọ́ jẹ́ àfà kó jọ ọmọ kéwú àtẹ̀lé àwọn àfà nìyẹn àbó ìjọ ọmọ kéwú ó tún wá lè jẹ́ mùsẹ́f kí ẹ̀sìn ha di bá fi ń sin lọ́run ọlọ́run torí pé àìmọ̀kẹ́kẹ́ rí yẹn yí ma ń sọ ẹni tó bá jẹ́ láìmọ̀kan lọ́sọ́kò parun ní Allah subhanahu wa ta'ala sọ eléyìí ó ní kadhalika yatba'u Allahu ala qulubi alladhina la ya'lamun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba Allah ló ti máa fi èédí dí ọkà àwọn òpè mùsùlùmí tí wọn ò nẹ́nà àti wá mẹ́sìn tí wọn sì nẹ́nà àti jọmọ kéwú tí wọn ò nínà àti mọ̀ sí béèrè eléyìí tẹ́ ń ṣe imọ́ kùdí ẹ̀ka àtò àà bí mo ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe nìyẹn ẹ̀bá ìṣe mọ́ ṣe náà nìyẹn àwọn bàbá wa yẹn ni ọlọ́run ni wọ́n mọ́ ṣe ni mọ́ ẹ̀yìn ọmọ tẹ́ ń bẹ láyé òde òní ìmọ̀ àtìtánì ní bẹ lọ́dọ̀ yín ń sàlùwà láwọn nìyí mọ́sẹ̀ ń kírun náà nìyí fún wọn kódà wọ́n bẹ níwájú sàtí àbẹ́ ìtàn náà àwọn ọ̀rọ̀ òṣèlú lásán ọ̀rọ̀ òṣèlú ni kò ní tìmọ̀ wájú ọlọ́run aláìmọ̀kan ò ráyẹ̀ wájú ọlọ́run aláìmọ̀kan ẹ̀sìn kò rí àyẹ̀ wájú ọlọ́run kódà tí bá ń gbẹ̀tàn jẹ pẹ̀lú ìbádà tí ń ṣe bí ọgbó ojú ayé rẹ̀ àwẹ̀ ní fi ń gbà gbogbo òru rẹ̀ ń ṣe náà fìlà yíò lè máa jọ́ lójú kó mọ́ ní ẹ̀wò èmi ìsáfà lóòótọ́ o ṣùgbọ́n olùṣe lọ́ọ̀ ni mí ó lè jóòlù sí lọ́hùn ṣùgbọ́n lóòótọ́ lódodo níwájú ọlọ́run sọ̀rọ̀ ń gbà bádà yẹn torí pé ló fi ń ṣe so àìfà nìkan ṣẹ̀sìn ṣe ìwádẹ́ tó jẹ́ àfà tí ò lo ìmọ̀ tó mọ̀ ah, ẹrú sìn ló jẹ́ ẹrú sì fún kíni fún fẹ́nu rẹ̀ àwọn ẹrú fẹ́nu nìyẹn gbogbo ẹni bá kéwú ó ké wájú ó ké lẹ́yìn ìtumọ̀ dáà sọ ẹni wípé ó ké lólògere ó mọ̀ túmọ̀ rẹ̀ ó mọ̀ tí ń wí kò sáyà koran tí ó mọ̀ túmọ̀ rẹ̀ kò sí hadith ànábì tí wọ́n gbé wájú rẹ̀ tí ó lè ṣàlàyé rẹ̀ síbẹ̀síbẹ̀ ìtún wùwà bí aláìmọ̀kan irú ẹni ọ̀rọ̀ rẹ̀ burú

wọn ò ní àfá kan ń pàtó tí wọ́n ń gbọ́rọ̀ wà sí rẹ̀ tán bá ti ẹ̀gbọ́ gbọ́ kalẹ̀ báyìí a ní gold àfá yẹn mọ̀rọ̀ sọ but ilé ni màá lò ilé eh, rọ̀ mí lọ́rùn because a gbọ́dọ̀ consider ká consider culture a gbọ́dọ̀ consider society wa so ilé tí n bá lò wọn ò ní sọ pé mo look up onífẹ̀ẹ́ nú nìyẹn ìwà náà Muhammad sallallahu alayhi wa sallam ó rẹ̀ tó bá ṣe wípé ó mú ìfẹ́ inú rẹ̀ ní ọlọ́wọ́ bá rẹ̀ wà dọ́lọ́hùn lọ àlàíl ọlọ́run wá sọ́nù lórí mímọ̀ okewu kéwù ó yé ti sọ́nù tó ti kó ala sam'i ti fi èdí ti fi bí etí ìgbọ́ràn rẹ̀ kò lè gbọ́ láyéláyé bó bá rẹ̀ nǹkan tó bá sọ tó bá tako títí ń sọ gẹ́gẹ́ bí àfà ni jẹ́ ò bẹ̀rẹ̀ kéwú àbá ẹ̀ tí ń jáfà láyé ìyá tí ò tí lóyún rẹ̀ <laughs> tó wà bẹ̀rẹ̀ ta wọ́n ní àdídìyàn àbí wọ́n ní ẹ̀mọ́ fi wọ́n lẹ̀ kéwú rẹ̀ wọn lára ni àwa ti di àgbà ọ̀jẹ́ kéwú ìjọ́ta àti ń jáfà láyé ọmú gbáyàyà rẹ̀ kò tí ìwú ìyá rẹ̀ ò tí lọ́mú gbáyà <laughs> ó bá dágbò sánlẹ̀ báyìí láwọn bá ní ah, ah, ìtẹ́lòmí tí ń sọ yìí ń bẹnu tí àtẹ́yìn náà nílé ṣùgbọ́n fẹ́nu ò jẹ́ ọlọ́ti wá fi èdí tó ti fi dí ọkàn ó fi dí etí ọlọ́wà ní mo tún wá fi èdí tí mo tún fi dí ojú wọn bí wàgbọ́ èèyàn rí òótọ́ báyìí wò ní rí òótọ́ láéláé kí gbogbo àwọn èèyàn máa rí pé ni ni ah àwa kéwù Egypt ti lọ kéwù tiwa Saudi la làwa ti lọ kéwù tiwa ìkéwù ti tiwa àwa ò kàn jókòó lé kéwù lásán subhanallah yóò wá dórí gbogbo ọ̀rọ̀ lọ yóò wá dàkodò bí wọ́n ti pọ́n sálẹ̀ nìkan rìn gbogbo tí ò dánú ẹ̀sìn náà mú ẹ̀rí wá kó dáa gbogbo tí ò dánú ẹ̀sìn látara fẹ́nu wọn ẹ̀ntọ́rọ̀ rẹ bá rí bẹ́ẹ̀ lálẹ́ ló fẹ́ fọ́nà má òun ló fà tí kẹ́nu àwọn afá ti mi sọ wípé kọ́sàmọ̀ bọ́ àrí sinfani mina nas ìran méjì kan bẹ nínú àwọn èèyàn wọ́n ti dá mi léegun ẹ̀yìn ìran méjì kan bẹ nínú àwọn èèyàn wọ́n ti dá mi léegun wọ́n ti kán mi léegun ẹ̀yìn alimun fatiq kò kí àfà yúhùlikùn náà tàbí ilmi yóò mọ̀ wá bá yí àwọn ẹ̀jẹ́ pẹ̀lú mọ̀ rẹ̀ alimun fatiq kò kí àfà mọ́ ẹ̀ksáàrùn sẹ́mẹ̀ wọ́n pọ̀ jù gan láwùjọ wa àfà àti yíyọ tí lẹ́bọ̀ wa ni ọtí mú mú ọ̀dá a káì a ní ah bùlàjẹ́ gbàlà yọ̀rọ̀ tá ti fún ẹ báyìí o ókè ṣé mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ sí ṣé ọtí yẹn ń pa mí tẹ́yìn bá ní kò pa yẹn a ní ìdí ìsìlámù sọ̀bẹ̀ ni pé tẹ́yìn bá ilé mú tó di pé ó ń pa yẹn èyí là tí ìsìlámù ti lọ tí ò da nìyẹn ṣùgbọ́n tẹ́yìn bá lè máa ń mú tí ò bá ti máa pa yẹn kò sí tó ṣe ẹyin lé ẹgbọ́kọ̀ wáyé kí ayé inna lillahi wa inna ilayhi ọ̀daràn burúkú náà ẹ̀sìn ọ̀daràn mújírì yóò wá ní alhukumu yẹ̀dúrù ma lè ìlẹ̀kì ojúdàn wà ẹ̀dàmà anẹjá wọ̀nyé tó bá so ló ń dè mápá tó so pàró ṣùgbọ́n tó gbàgbọ́ pò ní ó protect yẹ ṣùgbọ́n kan ló ń sábà bí ní kéèṣẹ́ bọ́ jẹ̀mọ́ mùsùlùmí àìgbẹ́sìn yé ni lè anẹlhukumu náà bàbá ọmọ wa dùn pé ẹ́ eh, ọmọ Yorùbá lélẹ́yìí ó kárí ó kéwóké Yorùbá ọmọ rẹ ni <laughs> ọmọ rẹ ni ó jẹlẹ̀ mọ́mù lu wa pẹ̀lú ògùn Ọlọ́run ẹ ó jẹlẹ̀ mọ́mù sáà máa ba yé àwọn èèyàn jẹ lọ sáà máa ba yé àwọn èèyàn jẹ lọ wájú Ọlọ́run ó rojọ́ rẹ̀ àwọn amú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn táwọn àfáà síwájú tí wọ́n ti gbé kalẹ̀ láti fi dáàbò bo ẹ̀sìn àwọn ọmọ wa lò láti fi wẹ́sìn pọ́npọ́ torí gbajúmọ̀ tafẹ́ lọ́dọ̀ àwọn èèyàn torí ìfẹ́ àti ẹ̀yọ́nà àwọn ẹ̀ta wa ẹnìkejì nínú àwọn tábà yìí ni ọ̀rọ̀ rẹ̀ sóhun ayébìnú jahil aláìmọ̀kan olùjọ́sìn olùjọ́sìn aláìmọ̀kan afá ìjọ́sìn pọ̀ náfílà gbogbo gbogbo tún ó ráyé sá ṣe bí afá gbogbo ọ̀rọ̀ yìí ní lára sọ̀rọ̀ ní ẹjá ọ̀yà àwàláì ṣẹ́rànlájì alájì fáyọ ọlọ́ngan o yọ̀tọ́rù nọ́ọ̀sù bí ibà ẹ̀dẹ́kì wọ́n zúúrì àìmọ̀kání o lè yẹ́ná fílà ọgọ́rùn kílà ò tó mọ́ gbogbojú ayé àwẹ̀ gbígbà ní ẹ́tíẹ̀jì sínú jáde ní láàláàláà mo fẹ́ súnmọ́ náà ẹ̀kúdà àwọn ìyàwó àtọmọ́ ti mọ̀ wípé gbogbojú ayé nìyí fi ń kí aláwọn yóò ha wòlíì fún kò tí ẹ̀ ní pẹ́wọ́n ìmọ̀ pé wòlíì nù fámìlì wọn nìyẹn àwọn méjèèjì yìí wọ́n ń dẹ̀sìn irú tó bá rí bẹ́ẹ̀ ká wá mímọ̀ àti ká lo ìmọ̀ bá wá o a a ti gbọ́dọ̀ fìfẹ́ inú sẹ̀sì ẹni bá ṣe wípé Islamu re ko da. torí pé ẹni yẹn ó gún níbi wọ́n gún rí kúrò níbi àwọn ìrántí tí àwọn ànábì wọn ṣe fún wọn láyé mi Allah subhanahu wa ta'ala ó ní gbogbo tó bá gún rí kúrò níbi òfin mi ọlọ́run èmi ọlọ́run ṣe ilé ayé rẹ̀ ní fòpinpin fún fa inna lahu ma'ishatan danka ilé ayé rẹ̀ ó lè ma ẹ̀rí bọ́rọ̀ wá ti rọrùn tó lórílẹ̀-èdè yìí àbí kò rọrùn <laughs> ó mú rọrùn pọ̀ gbogbo rẹ̀ kàn ṣe yùngbàyùngbà ni gbogbo ayé lọ́dọ̀ wa lọ́jọ́ ọdún adúgbẹ́fọ́ ọlọ́run kí ló fà torí pé a rí òfin ọlọ́run sọ dáadáa a ń lo sẹ̀ríà lọ́tún lọ́sì láàrin ọkọ àti ìyàwó sẹ̀ríà ni láàrin ọ̀gá àti ọmọ ọ̀sẹ̀ sẹ̀ríà ni gbogbo àwọn olórí wa wa lẹ́yìn sẹ̀ríà là ń lò ẹ̀rí bọ́dọ̀ wa ti dayọ̀ àbí kò dayọ̀ bí à ń jó jẹ mẹ́fà lójúmọ́ asọ̀tọ̀ ní tìbú àti ńra míì gbogbo àwọn ọmọ wa báyìí ni wọ́n gbádùn bí wọ́n ti ń parí iṣẹ́ tí wọ́n parí sùn wọ́n rí sẹ́ni ọ̀rọ̀ wa tọ́gbà bí òtọ́pẹ́ jẹ́ wọn mùsùlùmí òkú tọ́pẹ́ kó mọ̀ tọ́pẹ́ pọ̀ ìlérí ọlọ́run bá ní gbogbo orílẹ̀-èdè gbogbo ìlú tí wọn ò bá ti lòfin ọlọ́run tí wọ́n ń gúrí kò bí súnà náà Muhammad sallallahu alaihi wasallam ilé ayé wọn olùdé fún wọn ẹnìkan ò sẹ́yìn kan ọ̀rọ̀ pàjẹ́ ń ní òsì ní tí sàjẹ́ gan burú ju tí sẹ̀wọ̀ gan lọ ọ̀rọ̀ ajẹ́ òsì ń kò dẹ̀ tí ó kan ajẹ́ gan ráhùn ó tó gan ayé tẹ̀ ní lé ẹ̀gán wọ́n lé ògan ní ìsìn àwọn míì tún lé ayé kí ni tí ń lé ayé kò sí bàbá ilẹ̀ ọkàn mọ́ tó gbọ́ ọlá wa nù rẹ̀ ẹ̀yìn kan òrèèyàn kan sẹ́mọ́ kí ló sì fa agúnlíkù níbi òfin ọlọ́run ọba ni gbogbo ẹ̀dọ́ àti gúnlíkù níbi òfin ọlọ́run lóòjọ́ àlìkìyàmà ọlọ́run ní gbèdìdì láfọ́jú ojú wọn fọ́ lóòjọ́ àlìkìyàmà ni tí wọ́n sì rí ẹ̀ lóde ayé afọ́jú wọn dìde wájú ọlọ́run gbogbo ẹni bá ni tí ń takò kò ní dìde lálàáfíà àwọn àjọ ọlọ́run abẹ́lọ́wà subhanahu wa ta'ala kó jẹ́ kí àgbọ́yẹ̀sìn wa kó yé wa jù báyìí lọ kó ṣàlékún wa ní mímọ̀ tó wúlò àwa irúṣẹ́ ọlọ́jà rántí ọlọ́run o ẹja máa dúpẹ́ orí ọlọ́run tó ṣe fún wọn gbogbo ìgbà bàbá الحمد لله رب العالمين حمدا لله كثيرا طيبا باركا فيه ثم صلاة وسلاما على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فيا عباد الله فلا يزال إعراض عن دين الله ناقضا للإسلام لأنه مخالف لحقيقة عبودية العبد رب العباد إلا إن كان الإعراض عن كسل فليس إعراضا دالا على تحقير العلم الشرعي والزهد منه واعتباره غثاء لا خير فيه فإن كان كذلك فهو كفر بالله تعالى قال الله تعالى وقد آتيناك من لدنا ذكرا من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا خالدين فيه وساء لهم يوم القيامة حملا نسأل سبحانه وتعالى أن يؤمننا في أوطاننا إنه ولي ذلك قادر عليه لا يدب فون الله àtọrọ ìkẹ́ àdìkẹ́ rẹ̀ fánà Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn sahaba rẹ̀ àtàwọn ará ilé rẹ̀ àti gbogbo ẹni tí bá ń ṣe ẹ̀sìn rẹ̀ bó ń ṣe Ọlọ́run bá ti ṣe lẹ́yìn náà ká má mọ̀ dájú wípé ègún orí kúò níbi ẹ̀sìn Ọlọ́run ọba nínú àwọn kan tí ń bá sùlámù yẹn jẹ́ ni torí pé ó lòdì sí pàápàá ìjẹ́rúsìn Ọlọ́run ọba fọba tó dá wa béèyàn bá ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn èèyàn fojú yẹpẹrẹ Ọlọ́run ọba tó dá yẹn nìyẹn bíyàn bá sì kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ò lo ẹ̀kọ́ ẹ̀sìn tó kọ́ ń tàbùkù ọlọ́ọ̀bá tó lẹ́sìn ni ṣùgbọ́n tó bá ṣe wípé ìmọ̀wà mẹ́ẹ̀sì tó ń ṣẹlẹ̀ síyàn yìí òròjú ló séyàn kìí ṣe ti wípé mi fẹ́ kéwú lèyàn tó fi ń dúpẹ́ fọ́lọ̀ láwùjọ táwa wà ó ké nú àwọn bíi bàbá bàbá àbí nú àwọn ẹ̀gbọ́n fẹ́jẹ́ bí ẹ̀gbọ́n táwa ń wájú ó kéré nú wọn tí ìfẹ́ kéwò sílẹ̀mí wọn táwa ní bóyá ìwé tí wọ́n kà títí náà ni wọn ò fi nífẹ̀ẹ́ kéwú àbí iṣẹ́ ọwọ́ tí wọ́n kọ́ òun náà ni wọ́n nífẹ̀ẹ́ títí tí wọ́n fi fẹ́ràn kéwú àbówò tí wọ́n ń ṣe owó tí wọ́n wà nàìjáwó nífẹ̀ẹ́ kéwú rárá ṣùgbọ́n bí ó ròjú ìgbà tá a fẹ́ lọ ńgbà náà àwọn àfáà ìjáàyàn lọ́rọ̀ wọn pọ̀ àwọn aláfààní àti lọ mọ́ ṣùgbọ́n àti fẹ́ tágbọ̀ yí ẹ̀sìn tí ì lára èèyàn bó ṣe kó dúó eléyìí ní tó kù díẹ̀ káàtó ni àmọ́ múyàn kó òun ẹ̀sìn ṣùgbọ́n pẹ̀lú súnà dáwà súnà tó gbalé tó gboko ọpẹ́ ní ọ̀dọ́ wa ni ò ti rí bẹ́ẹ̀ ló sì padà rí bẹ́ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ẹ lọ sáwọn ìlú mi ilẹ̀ yorùbá gbogbo weekend ẹ lọ wọ àwọn bankers nílé kéwú lawyers nílé kéwú ẹ wọ engineers nílé kéwú ọ̀dọ̀ wọn ló sì pàpà dúdú ọ̀dọ̀ wọn pàpà dúdú gan kódà ìfọwọ́ kàn yẹn lẹ́nu àbí mo fẹ́ bí sì ju àwọn lecturers lẹ́nì tí wọ́n jẹ́ engineering eh, course lecturers àwọn tí wọ́n láwọn ń kàwé ọ̀hún wọ́n ń padà sílé kéwú ni torí pé àtúnyànjẹ àwọn àfáà tí ń bẹ́ẹ̀lù káàkiri ó ti kọ́ ẹlòmíì lẹ́kọ̀ọ́ so wọn ò fẹ́ jẹ́ òpè wọ́n ṣe jẹ́ literate ní fíìdì wọn wọ́n tún fẹ́ jẹ́ literate náà nínú mọ̀ọ́kéwú wọ́lọ́ọ̀yì wọ́n á ṣe two year course diploma arabic lẹ́yìn two years yẹn báyìí tó bá fẹ́ sọ́ra wájú rẹ̀ wo lóga tó sọ o tó bá gbé gbági yóò hàn lè mà yíò nìkan kọ́ tó bá tú kí ó lódì ìwọ́kànmọ́ fojú alákọ̀wé wò torí kó sokùn mọ́rùn ó sì wọ ṣẹ́ẹ̀tì tó bá kó rọ́dù fún ọ ó mọ̀ lágùn ní no no no no no lẹ́sà kàdálìkà lẹ́sà kàdálìkà mítà àkànní dó olókéwú sàkànní dídó ní kéwú kó wá ti ń padà alẹ́ kéwú torí pé ajọ́ gbogbo ilé ayé yóò jámọ̀ kankan mọ́ bàbá sì ẹ wà á rí àwọn ọmọ bankers ọmọ engineers ọmọ lawyers àwọn ọmọ wọn fọ́dún Qur'an níbi tó mọ àfáà yẹn jẹun tí ìmọ̀jú Qur'an dorí kọ àwọn ọmọ àwọn alákọ̀wé yẹn ti ń há Qur'an sórí tó sì ní mọ̀ pé fọ́dún ni wọn inú àwọn ẹnukọ àti rí wọn láwọn káàkiri tó bẹ̀rẹ̀ sí tí ó bá àwọn èèyàn ó gbogbo àwọn sọ̀hábà náà muhammadu sallallahu alaihi wasallam kọ́ ni wọ́n jáfa sinogun wọn ni wọ́n lò tí wọ́n gbọ́ lẹ́nu àná muhammadu sallallahu alaihi wasallam bàbá ti gbìyànjú a kéde yìí ọmọ náà ó ké ìtókù pìsẹ́ǹtì wo lọmọ tí wo kéwú jẹ́ tó fi mọ̀ pé ó kawa ké tí 80% 20% kọ́ mọ́ké tó kù ìwà ọ̀lẹ nìyẹn lè lọ lé mọ́ panadol education ẹ̀yìn eh? fún adult education kò sí adult islamic education àbá àwọn àwọn ni ìyá kan nílùú wa ní last three months at age 52 years ó lọ ẹ̀rọ ìsìn secondary school kan lọ́rin wọ́n wá fi jẹ ẹ̀sù tẹ́ tí mo kà báyìí mo ti rẹ́ of pé allah akbar ẹ fún 52 years old ó wá wà ní àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ́ mẹ́ẹ̀dẹ̀ pọ̀ tí wọ́n wá yìn wọ́n yìn wọ́n yìn wọ́n ní tó bá sọ wípé ìyá ti ti two years kó ló fẹ́ lọ lóòkéwù ní ìsìn àwọn èèyàn ní àdàgbàjọ́ra òfù kàtùkó sẹ̀ ìyá kó lọ lóòkéwù ní àdàgbàjọ́ra òfù ṣùgbọ́n kó dàgbàjọ́ra òfù nílé ìwé ṣùgbọ́n nílé ìkéwù ó ń jẹ́ àdàgbàjọ́ra òfù ẹmọ́jà síra wa ọ̀rọ̀ àlìjẹ́nù mọ́mọdé kó máa gbà gbogbo wa lájọ ṣọ́gù láti wá mọ́ rẹ̀ láti máa bó bá lè lọ lóòkéwù mọ́ béèrè béèrè nọ́bà àwọn àfáà súnà mọ́jọ já lọ́wọ́ rẹ o ọ̀rọ̀ ìsìláàmù ń kúrò ní pé báyé bá ń ṣe mí ẹjẹ́ nígbà àwọn àfà kan lọ́wọ́ tí wọ́n gbà mílẹ̀ lọ́wọ́ ayé mọ́ tẹ́ra rẹ̀ àfà tí ń gbà yẹn lọ́wọ́ ayé òun gẹ́gẹ́ fara rẹ̀ ayé gan ṣe táyé ò bá sẹ́yìn kò ní gbé rẹ̀ kalẹ̀ fáfà tí ń gbà yẹn lẹ́lòun ayé gẹ́gẹ́ ń ṣe àpẹẹrẹ páyé ń ṣe wọ́n ní dúró wípé èmi làfà tí ń gbà yẹn lọ́wọ́ ayé àwọn àfà olófin ẹ̀sìn ẹ̀dá òfin ìsìláàmù sọ lórí eléyìí bẹ́ẹ̀ bá fẹ́ sàlàyé rẹ̀ ẹ̀dá pẹ̀ bá fẹ̀ rí ti o àwọn kan mọ́ ń lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ tẹ̀ ẹ̀dá kan àfà ìzákùnlọ̀ kẹrọ ẹ bá fi tó bá ti sẹ́ndì rẹ̀ sí wọn báyìí wọ́n sì lọ Google wọ́n wà padà wá confirm sheikh confirm barakallahu fik ó lè parọ́ báwọn táwọn sọ yìí o erí wọn pẹ́rù ìwé tí wọ́n kà ó lè tì wọ́n lọ́nà bó fẹ́ yí lójú no no no no no no no no no àdìsí inú Bukhari yẹn kò sọ bẹ́ẹ̀ <laughs> olùpapá rẹ̀ ó jábọ́ ni ó mọ̀ ń làágùn so enthusiasm yẹn ti wá ń ta ẹ̀jẹ̀ káwa náà jí lágbọ́n wa ká ní àwọn ẹ̀kọ́ àgbáyé fáwọn ìyá àgbàlagbà àwọn bàbá wa wọ́n tó máa ń lọ náà wọ́n lè mọ́ lè kọ̀ǹkan ṣùgbọ́n kan máa gbọ́ wa àgbọ́yé ẹ̀sìn lórí bá ṣe ń kírun kí ní ìbàrún jẹ́ kí ní túnun ṣe kí ní ìbá jẹ́ kí ní lọ lọ́dún méjì àwọn náà ti di mú kí á ti dàfà ńlá nu mọ̀lẹ́bí ẹnu pé àní lè mú wá ni ṣùgbọ́n yóò wà nínú ọ̀pọ̀lọ̀ orí bẹ́lọ́ba subhanahu wa ta'ala kó lè wa kó ní sì báyìí lọ ọ̀là ti ń wá bàbá sì ń wá mọ̀ náà kọ́lọ̀ jù rọrùn fún wa láti wá kọ́lọ̀ kó sì fún wa ní àfáàrí táàkì níwájú rẹ̀ kọ́lọ̀ fún wa láfáàrí táàkì níwájú rẹ̀ àdúà míì lọ́tọ̀ nìyẹn àfáàrí tí ó kọ́ alẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ò ní tàn wá tí ìsáfà tí ó mọ kọ́yàn kéwú lọ tí ó débi àyà kan á àyà tá a dé yìí ẹ padà rí mi ńlé ó ní bí àwọn àgbàlagbà ti ń lò bóun náà ṣe ń lò ìwo làtí táwọn ń bẹnu kùránù ni aná ni mọ́sẹ̀ ń lò mọ́sẹ̀ ń lò yà ẹ̀kọ́yàn lè kí ó wà bá wọn lé ni ó sì wọn fọ́dún márùn-ún táyì fún wọn ní mọ́sẹ̀ ń lò ẹ ti mọ̀ pé olóògùn nìyẹn ó sátábẹ́ kéwu ni kọ́kọ́yàn ní hadith àwọn àfáà gidi àfáà súnà tí wọ́n lo ìmọ̀ wọn pẹ̀lú súnà wọn kí wọ́n kàn mọ́ lórí lásán irú wọn lákẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ó yanjú lọ́dọ̀ rẹ o àfọ́hún jálàbí ò lè kọ́ wa lẹ́sìn o àfọ́hún jálàbí kò lè kọ́ wa lẹ́sìn o àfáà ti ń bẹnu agbá ayé àfáà ti ń tí ń bọwọ́ pẹ̀lú ọwọ́ òsì àtìkúùkù àfáà tí ó fẹ́ bọwọ́ tó bọwọ́ pẹ̀lú ọwọ́ òsì àtìkúùkù báyìí tó tún wá fi ẹgbò báyìí tó tún fi kára wọn ẹ̀dàkùn ẹ̀yìn náà ti mọ ṣe sí àwọn tí ń kíyàn bẹ́ẹ̀ ó ti yé wa báyìí àfáà tí inú rìkẹ̀ wájú mọ́tò rẹ̀ tí kó lẹ́kẹ̀ẹ́ sọ́wọ́ ẹnìkan ní ṣe bó lóyè àdínì ni sọ́lóyè irú ọ̀yà ìgbékéwú lọ sọ́dọ̀ wọn bó bá gbékéwú lọ awolo lọ kọ́ ọ̀nà kó bá tún gbogbo wa ṣe kó sànú gbogbo wa la ilaha illallah rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk qumu ila salatikum ibadallah